adáwọ̀n fún ọlọ́run ọba ọba tí ó ṣe rọrùn fún ẹni kọ ọmọ wa láti fún wa ṣọ́ máa ṣòro ọba náà ní adáwọ̀n fún àti tí tó bí rẹ̀ bẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ máa bá ti ṣe kọ́lọ́ máa tún fánà wà sàálà kọ́lọ́ ní ṣe àṣẹ ní orílẹ̀ ayé lórí ìgbòho ilé ìlú ẹ̀sìn ọlọ́run akitembeleana pepo wa Muhammad sallallahu alaihi wasallam ikiaaaaa atiyoleyonia kumamane wa Muhammad sallallahu alaihi wasallam kubamaaye kubamasohaba atiuwane ní àpapọ̀ ẹ̀yẹ tí ọlọ́run bá ọlọ́run bá sọ àwọn àwọn àbáyá sí àjọ tuntun tí ó ṣe ìsìláàmù ní ẹ̀sìn tó yọ́nú sí omílẹ̀ nínú ẹ̀sìn yìí àwọn ìpínlẹ̀ kan àbáwọn òkú kan tí a mọ̀ sí àbámọ̀tì máa àwọn onígun gbàgbọ́ pẹ́pẹ́ ní olùgbàgbọ́ tí ọlọ́run bá fà á fàálà tí máa ń pè wá pé yá ẹ̀yà ẹ̀mí náà á mọ̀nà ẹ̀yìn tẹ̀ ìgbàgbọ́ tí ọlọ́run bá ti ń pè wáyé ó ní àwọn orígun bákan náà ó ní àwọn ẹsẹ̀ ẹ̀ka tó yẹ pé ní ẹni tí ó máa jẹ́ mùsùlùmí sáàmù pẹ̀lú ìgbàgbọ́ agbọ́dọ̀ rí àwọn orígun yìí ní ọ̀dọ̀ rẹ̀ tó yẹ pé dáàbà àwọn orígun yìí ìsìláàmù yẹn ò dúró ìyẹn náà ló fà á la gbọ́dọ̀ máa ti jẹ́ àkáàbò ìmọ̀ àwọn orígun ìgbàgbọ́. ẹ̀yìn ọdún ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá tó bá náà ó ṣàlàyé àwọn orígun yìí wa nínú Al-Qur'an Al-Karim bá náà wà tó àdá ó ní láìpẹ́ ìgbéró àtúwálò ojú àkùnkùn ìdókítà wọn máa dájú láti máa ti walakinna albirra man amana billah ṣùgbọ́n tí àágbà ní olùgbàgbọ́ òdodo onímọ̀ ní amana billah òun lẹ́yìn tó gba ọlọ́run bá gbọ́ orígun àkọ́kọ́ ló bá ti mọ̀ pé èèyàn mùsùlùmí gidi ni olùgbàgbọ́ ni ẹni tó gbọ́ náà bá gbọ́ wàlíyá òmìnira ààfin bákan náà tó gba ọjọ́ ọ̀gbẹ̀yìn gbọ́ pé ọjọ́ kan bẹ̀rù tó náà bá fà tí ó yọ adìde lẹ́yìn nínú àwọn olùgbàgbọ́ lòun náà bákan náà wà ní màláíkà ẹnìkan tó o tí èlé nígbàgbọ́ àyàtí kó gba àwọn màláíkà tí ọlọ́run bá sùpánà wá pàálà tí máa ránṣẹ́ kó gba àwọn gbọ́. wọ́n ti bá bákan náà àwọn tírà ọlọ́run tó sọ̀kalẹ̀ fún wa bẹ́ẹ̀ látòrí Al-Qur'an tó jẹ́ kó náà nìgbẹ̀yìn àwọn tírà yìí òbí dórí àwọn tírà yòókù náà tàwọ́rọ́tì ní ìjìnlẹ̀ àtàwọn tí a ní tí ọlọ́run bá tún bá náà sàálà tó sọ̀kalẹ̀ bákan náà wà nàbí yé èèyàn sí ilé lónìí gbàgbọ́ àdúgbò gba àwọn ànábì ọlọ́run gbọ́ ìfọ́lọ́ ń dárúkọ fún wa nù wọn ní àti tí ò dárúkọ fún wa ó gbọdọ̀ gbà pé ní ànábì tọ́lọ́run ń fáyé ní gbogbo wọn. bákan náà nínú tí èèyàn tó lórí gbàgbọ́ òun náà ní kó gba kádàrá gbọ́ ọlọ́ba sọ́nà wa tààlà ó ní ilẹ̀ ó la ṣe ìyẹn sọ̀làfínà ìdíkọ̀dà gbogbo nǹkan pátá la kọ̀kadà rẹ̀ mọ́ yóò ṣe ṣẹlẹ̀ yóò ṣe wáyé àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí à ń pè ní àrkánù ìmáà orígun gbàgbọ́ nínú ìlànà Muhammad sallallahu alaihi wasallam ní ṣídájú bíi ìlú lóhùn lọ́jọ́ tó ti pé àbírí ni àrkánù ìmáà fún mi rúpa àwọn orígun gbàgbọ́ anabi ni antumina bila ọ̀nà nìkan ọgbọ́n náà bá gbọ́. wọ́n màláíkà sí bákan náà wọn màláíkà rẹ̀ kọ́ bá gbọ́ wà kútùbì àwọn adéra rẹ̀ wà rúṣùlì àfàwọn òjíṣẹ́ tó rán wal yawmil akhir àtọ́jọ́ ọ̀gbẹ̀yìn wà antumina bil qadar khairi wa sharri bákan náà kan ọgbà kádàrá gbọ́ èyí tó dùn bẹ́ẹ̀ ni àti tó kán gbogbo ẹ̀ pátá kábà pé ọ̀dọ̀ náà ló ti wá àwọn ilé ìlà ń pè ní àrùkánù ìmán àwọn orígun ìgbàgbọ́ tó dé pé ní tí ó bá jẹ́ mùsùlùmí àwọn olùgbé gbọ́dọ̀ pé sí lọ́dọ̀ ó ní márùn kò ní kàn yókù kò lọ ó ní mẹ́rin tó mẹ́rin méjì kò lọ gbogbo ẹ̀ pápá tó gbọdọ̀ pé sí ọ̀dọ̀ mùsùlùmí ẹ̀yẹ́ ń tí ọlọ́run yìí tó jábọ̀ gbọ́ tó dẹ́gbò ní ilẹ̀ olórí àyìnbímánu bìlá agbọ̀lọ́wọ́ ọba gbọ́ kagbọ̀lọ́wọ́ ọba gbọ́ ọba tí ó dá ọba tá ìjọsìn fún kagbọ̀lọ́wọ́ ọba gbọ́ ojúṣe gbogbo wa yìí àwa mùsùlùmí gan ló nígbàgbọ́ torí pàwọn ọlọ́run pè ní mùmìnì ẹni tó gbàgbọ́ ní tẹ̀lé bàbá ń kagbọ̀lọ́wọ́ ọba gbọ́ kò sí mùsùlùmí kan tí ó lóhùn ọlọ́run ọba gbọ́ ṣùgbọ́n àlàyé ìgbàgbọ́ lọ́pọ̀lọpọ̀ lè mọ́mọ́ ìyẹn ló bá fẹ́ pé ní ìgbàgbọ́ wa a gbọ́dọ̀ lójú a kò gbọ́dọ̀ mọ̀ ní fọ́sí wẹ́wẹ́ bàbá ní ká gbọ́dọ̀ ọba gbọ́ ìtumọ̀ rẹ̀ ni pé à á gbàgbọ́ láwọn ọ̀nà àwọn ẹ̀sọ́ nítorí pé ẹ̀ka ti gbàgbọ́ torí pé ìyẹn lè gbọ́dọ̀ ọba gbọ́ lọ́nà kan kó o gbàgbọ́ lọ́nà yìí tó bá ti gbàgbọ́ lọ́nà kan tí ó gbàgbọ́ lọ́nà kejì kì í ṣe mùsùlùmí àwọn ẹ̀ka tó ti gbọ́ náà bá gbọ́ sígbàgbọ́ owó fi pé gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn àfẹ́sí jẹ́ kó yé wa wọ́n ní lọ sí ìsọ̀rí mẹ́ta ìsọ̀rí alákọ̀ọ́kọ́ wọ́n ní ìmánu billahi ẹ̀fí tàwọ̀fíìdì ìdí àfọ̀hánìhì fàhálà bọ́ọ̀bù òbí yálẹ̀ wọ́n ní ká gbọ́ náà bá gbọ́ ká sí látó níbi àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ní wọ́n ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́ọ̀kágbàkọ́ náà nìkan náà ní wọ́n ń ṣe ẹnìkan ò bá gbé eléyìí lẹ́ka àkọ́kọ́ tọ́lọ́ ọba tó máa ń lọ sàárà òun lọ́ba tí ń ṣe gbogbo nǹkan ní ìṣẹ̀lẹ̀ fún wa. lápẹjúwe nípa àtijọ́dá kájà kọ́lọ́ ọba lọ́ba gẹ́gẹ́ bó ti rẹ̀ ara rẹ̀ ó ní ara ẹ̀yẹ ẹ̀kẹ́ ẹgbọ́ làwọn ní káyìkú ọlọ́run ló wà ọlọ́run bá nìkan ní ó dá ẹranko ó dá eṣinṣin ó dá odò ó dá òkè ó dá ibi onìkan náà ló dá gbogbo wọn ọlọ́ba sùpánà wa sàádá oníyẹ ayé àtẹ̀sí náà àmọ́nù ẹ̀yin tẹ́ yẹ ayé àná ẹ̀yin tẹ́ ẹ̀yin ẹ̀dá mi dúbí bàbá sálò ọlọ́run la ṣàpèjúwe fún yín fásitì ìlúwìlà ẹ̀tẹ́ tí ẹ gbọ́ nínú ẹ̀sìn ìlú rẹ̀ nílùú rẹ̀ là gbogbo àwọn nǹkan tẹ́ ń jọ́ fìfún tó yàtọ̀ sọ́nà ọba ọba àlejò ọlá máa ń yá kúlùkù tó bá a bá ètìsí ló kéré jù wọn lè dá odò ọ̀tún ò lè dé títí bákan náà àwọn òkè báwọn èèyàn ń jọ́sìn fún kò lè dá ètìsí bákan náà kò lè dá èèyàn ọlọ́ni wọlá ìsámà ìrùlà tọ́lá gbogbo àwọn nǹkan táwọn èèyàn jọ́sìn fún tó yàtọ̀ tí wọ́n pàdé pọ̀ sọ́jọ́ tàtàrùpẹ́ ẹjá náà ti ẹ̀jẹ̀ dá ọlọ́ni wọn lè dá kankan وإن يسلبهم الذباب شيئا لا لا يستنزلوه منه bákan náà tètè tí bá já nǹkan gbà lọ́wọ́ wọn níbi tán lẹ́lé náà lágbára dé fún ẹ̀mí já gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́jà pé pé òun lọ́ba dẹ́dà òun ní máa ń dẹ́dà bó ṣe wù ìdẹ́dà yìí ló ń ṣe ọlọ́ni agbọ́dọ̀ kẹrin lẹ̀ fún ṣe lóde ìròyìn ara rẹ̀ pé àlùkáàlìkú àlùkáàlìkú ọba dẹ́dà ọba tí ya kọ́kẹ́ ní bó ṣe fẹ́ nínú ti ọlọ́run ọba ní bákan náà agbọ́dọ̀ gbà pé ọlọ́run ọba ló láṣẹ ètò bá wí náà ni ó ṣe lára àgbàgbọ́ta gbọ́dọ̀ ní sọ́nà ọba ni kìí ṣe ń tẹ́lẹ̀ kan bá fẹ́ ìtọ́lọ́ ń bá fẹ́ ní àyíká lọ́dọ̀ lọ́wọ́ ọlọ́run bá ti máa náà wá sàálà ó ní àlà láwọn olùkálùkù wà láàmú ẹgbọ́ ọlọ́run ló ní nílé ẹ̀dá òun sì ló láṣẹ ètò bá fẹ́ ní ó ṣe ìnámà amúrúhù ìfà àwọn ọ̀dàṣẹ ìdáhùn àyàkúrò làlá òkùnrin fáyàkùnrin ọlọ́run bá sọ̀rọ̀ àná wa tààlà ó ní àṣẹ tọ́lọ́ tó o bá sọ fún kẹfẹ́ máa rí báyìí bẹ́ẹ̀ náà ni ó sì máa rí nínú ta gbọ́dọ̀ nígbà tó ti pé àṣẹ tọ́lọ́ ni ó jẹ òun ló láṣẹ ní tó bá fẹ́ kó máa ṣẹlẹ̀ náà ni ó máa ṣẹlẹ̀ ìdí ò bá fẹ́ pé kó ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ ọlọ́run sọ̀rọ̀ àná wa tààlà ó ní wàá máa gbà ṣáà ẹ̀yẹ ẹ̀dá yẹn ẹ̀yẹ fẹ́ kankan o àyàfi tí ọlọ́run tẹ̀lé ọlọ́run bá bá fẹ́ náà ni ó ṣẹlẹ̀ gbogbo eléyìí nínú sa gbọ́dọ̀ nígbàgbọ́ tí ọlọ́run bá kánà wà sàálà ní ṣe ni. bákan náà ìzáàlì ni mọ́tò ọlọ́run bá ní mọ́ ọlọ́ba tí máa ń rọ́jò wà àǹfààní àmìnà sàmá ìmá àṣọwúrọ àwọn là ń fún omi wá fún yín láti sánmà nígbà tó lọ ń bá fi rọ̀ yìí ìgbà tó lọ ń bá ní kò ní rọ̀ kò sẹ́dẹ̀ ọmọ ọ̀ka àtẹ́kọ̀rẹ́ ní kó rọ̀ tó lọ bá ti ní kó rọ̀ rọ̀ kò sẹ́dẹ̀ ọmọ ọ̀ka tí ó fi gbogbo ilé ìlú gbọdọ̀ wá nígbàgbọ́ wa gbogbo sínú gbàgbọ́ mùsùlùmí gidi tí àwọn àkànná wà ó tí wọ́n ń fún rọ̀jò tó là tó lọ bá ní kó máa rọ̀ àti tó lọ bá ní kó máa rọ̀ àwọn àkànná wà fẹ́lẹ̀ gbé gidi gbogbo ilé ìyẹn ti máa ń ṣe ti ń tako iṣẹ́ ọlọ́run tí ń tako gbàgbọ́ tó iṣẹ́ ọlọ́run bá fún àná wọ̀tá àlá bákan náà ìgbà òrí nínú iṣẹ́ ọlọ́run tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí òun ọba tí máa ń pẹ́ àríkì sí owó rọ̀ sí nínú àdìsọ́ kan wá owó rọ̀ lúwúyẹ́ lọ́kàn wọn lókè ní mùsùlùmí ẹnìkan ló mú àríkì sí ẹnìkan ẹnìkan ló gba àríkì sí ẹnìkan ọlọ́run àmọ́ mi ń dá àbá tuntun àrùn ẹ ọlọ́ni ẹ̀ lè rí ìkẹ̀kẹ́ nínú àwọn ẹ̀dá tó ń gbélẹ̀ èèyàn ní ẹranko ní ẹyẹ ní efirin ọlọ́run ní ilé kálukú wọn dé bí wọ́n ti jáde nínú ilé rẹ̀ nìyí bákẹ́lẹ́ ọlọ́run ní báwọn ìdábọ̀ fẹ́lẹ́ oṣù jáde owó ibi títa wọ́n ń bọ̀ fẹ́lẹ́ ń wọlé sí owó ibi tó kúté bọ̀ fẹ́lẹ́ ti jáde ìsì ìsì àti ìsì kálukú fún báwọn gbọdọ̀ gbà pé nìkan owó alùpùpù lágbájá òun ò yẹ kó dọ́wọ́ rẹ̀ nínú kẹta gbọdọ̀ nígbàgbọ́ sí nínú omi ọlọ́ náà ni pé òun lọ́ba alárìbìkì òun ní ń pín ọlọ́run yẹn ìdúkùn máa ń yẹ ṣáà ó lè fẹ́ ìrìnsè fáàtì àgbẹ̀ àtúntì fẹ́lómi láì ní níye àtìmọ́ fẹ́lómi kó bá ti wọ ọlọ́run bá ní. bákan náà inú iṣẹ́ ọlọ́run tó a tó gbọ́dọ̀ gbà òní ń kọ kádàrá òun ọba adájọ́ ní tó bá ti dálẹ́jọ́ náà ni ó ṣe ọlọ́ba subhanahu wa ta'ala ó ní Allahu yahkum ọlọ́ọ̀bá lọ́ba adájọ́ wàdà mọ̀ ákìtìbà lè tókìlì tó bá adájọ́ ọdún ẹ̀sán kò sí mọ̀ ákìtìbù kankan kò sẹ́ni kan tó bọ́ lọ́ọ̀ṣẹ̀ kan àbí tó wà á kan tí a fẹ́ lọ yí lọ́nà ọba dá padà bá ní kò sí tójọ́ òun lọ́ba adájọ́ ti ìdáfẹ́dá náà tó gbọ́dọ̀ gbà lábẹ́ ilé tagbọ́gbà pé wa ọ̀dọ́ náà wa sàánà wa sàálà òun náà ní ti ń wá gbogbo ilé ló wá nú mùsùlùmí ó fi sọ́nà wa àṣìfà yíwọ́sàn lórí ṣe àfọlọ́wọ́ bá sùpánù wa tààlà alẹ́nuwa Ibrahim alayhi salam gbàtí ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn ẹ̀jẹ̀ kára tó fi rí lẹ̀ fún ẹ̀ ó sọ pé fọlọ́ tí mo ní ẹ máa sìn àtẹ́lẹ̀ ìfọlákọ̀nì ọba tí ẹ kó òun náà ló dá ní fàáwà yàdí òun ló fi ní mọ̀nà ọ̀dọ́ ọlọ́wọ́ là máa wá mọ̀nà sí ẹ̀gbọ́n bá fi mọ̀nà náà ló mọ̀nà ẹ̀gbọ́n bá fi mọ̀nà kò tẹ́ ń tó lé fi mọ̀nà alẹ́bí ìtura yìí wọ́n yọ báwọn ọ̀sẹ̀ pé ọba tí mo ní ẹ máa sùn lọ́ba tí ń bọ́ mi wáyé ti fi òní ń fún mi lómi mú wáyé ìhá màrí ìtú tó bá rẹ̀ mí ọba yẹn sí ọba yìí náà ní máa ń wò mí sàn àwọn òwòsàn táwọn wá káàkiri lọ́dọ̀ àwọn ẹ̀dá sábà bí ló jẹ́ ìwòsàn dédé ọ̀dọ̀ náà bá sàn án wá sàárà náà ni ó ti wá wà lẹ́yìn ìlú mi ìtúni ìtúmọ̀ yóò yí bákan náà ọba yìí ló pa ní òun náà ni ó jí mi ọlọ́gbọ́dọ̀ kọ́lọ́ ní gbẹ̀mí ọgbọ́dọ̀ àti àbá alágbájá tó kú lọ́wọ́ àwọn nǹkan náà pa àbá alágbájá tí ó sáré àwọn nǹkan ni wọ́n ń gbé mẹ́lẹ̀ rárá ilé ògbọ́dọ̀ sínú àtijọ́ mùsùlùmí gbogbo pípa yíyẹ ní ọlọ́run bá sọ̀rọ̀ àwọn wàtàlá òun náà ní í ṣe wàyíbẹ́ pẹ̀lú àmọ̀ bákan náà wọn bá ilé ní kọ́ńtò gbogbo àfẹ́ ẹ̀yẹ ayé pátápátá ti àwọn tó láyé àwọn kan náà wọn kọ́ńtò ẹ̀ rárá ọlọ́wọ́ gbé sọ́wọ́ ẹ̀yẹ kẹ́kẹ́ ọlọ́wọ́ òun náà ń kọ́ńtò ẹ̀yẹ ìdájọ́ amúrọ́ nínú sàmáà àlùfáà ọlọ́run bá tún kèlò ń dín kálẹ̀ ara gbogbo ní ìṣẹ̀lẹ̀ lórí ilẹ̀ wá ti fi ń dé ilẹ̀ kò sẹ́nìkan ní ń bá dùn kò sì fi lọ́wọ́ ẹnìkan bẹ̀rẹ̀ fún àmà àṣẹlẹ̀ ẹnìkan àmà àwárígbé ẹnìkan àmà tẹ̀lẹ́ ẹnìkan ọlọ́run bá sọ ọ́nà wàtá ọlá ó sọ fún wa ní alukur'an ọlọ́run yá ayé alẹ́bí na amanu yá ayé aná ẹ̀yin tẹ́ gbàgbọ́ ewúgbọ́dọ̀ ọ̀rọ̀ bákan ẹ̀sìn ọlọ́run ọba yín alẹ́yìn ìkọlábọ̀kan ọba tẹ́ kó náà ló dá yín ọba yìí ló dá wa kò sẹ́lómi ìfisi tó lè dẹ́ làwọn nílẹ̀ yìí ọlọ́run wàlẹ́bí náà ní nǹkan lómi bẹ́ẹ̀ ló dáwọn tó ti ṣíwájú wa nínú àwọn ẹ̀jọ́ àwọn ẹ̀jọ́ anẹ́jọ́anú tó ṣíwájú ọlọ́mọba iná ló dáwọn àwọn ẹ̀jọ́ anẹ́jọ́wa mọ́fá òun náà ló dáwọn òun ló dáwà sí àwọn tó tún máa bọ̀ lẹ́yìn wa òyí tẹ́lẹ̀ ni ọba tó ò ní papòdà ọba tó yẹ pé ní yóò mọ ẹgbẹ́ lọ tí ò sí bẹ̀rẹ̀ fún tí ò sí òpin fún ọgbọ̀dọ̀ wá ní láti yàn pé ọlọ́wọ́n ọba àná ó yàtọ̀ sọ́nà ọba èyí ọba tèmi ní mọ yára dájọ́ ní sara òun náà paná òun náà tèmi òun náà sọlá ọba tí ò ní bẹ́yìn ni ọlọ́run yẹn ti ọlọ́run ọba yín ọba tó dá yín òun náà ló dá wọn tó ṣíwájú yín là ágbàkú tàtà òun ọba tó yẹ pé ní òun náà lẹ́ẹ̀ máa tẹ̀sẹ̀ fi nípa ayé ọlọ́run ọba alẹ́ sì ìjà àná láti mú lọ́kàrọ̀tọ̀ fẹ́rọ̀ ọ̀ṣà ọba yìí náà ló tẹ́ sánmà lẹ́yìn lórí ó tẹ́ sánmà lẹ́yìn lórí kò já láti tàbọ̀ràn ọba ti dá kò sẹ́ni kan tó lè ọ sí ẹ̀kọ́ ọdún báyìí na ti dá fún náà kò sẹ́ni tó mọ iye kò sì já ọlọ́ba tó ti bẹ́ẹ̀ ọlọ́ni ọba tó gbé súnmọ̀ lẹ́yìn lórí tí ò já òun náà ní kẹ́ máa sùn alẹ́ ní ìjà rẹ̀ lákùnrin áwùjọ fìrọ̀ ọ̀ṣà ọba tó gbé ilẹ̀ pẹ́lẹ́ tó fún yín ṣe ń ga lukú rìn lórí ẹ̀ wàjá alásàmà dínà ha kò ti sámà ní ìtòtẹ́lẹ́ lórí wàhánù fara nílẹ̀ sàmà fa afaraja bí yìí mi nà samara ẹni kàn lakùn tó bá rọ̀jò kan oríṣiríṣi èso oríṣiríṣi nǹkan dáńjẹ lẹ́nu lọ́lọ́run wà á ní kí o máa jáde látàrí èso yìí gbogbo ilé agbọ́dọ̀ fi nílẹ̀ fún ọlọ́run bá sàánà wà kó o náà lọ́ba fi ṣe gbogbo sẹ́yìn òun lọ́ba tó máa gbogbo kọ̀kọ̀ olóba tó mọ gbogbo bá ń dá ẹnìkan kan wá bákan náà olóba tó pọ àlámọ̀ ẹni wa lọ́pọ̀ kádàrá wa bá ṣe dé bá ṣe dà bá ṣe rí ọlọ́ba àánú wa tààlà òun náà ni ó mọ̀ gbogbo eléyìí tá a gbọ́dọ̀ fi rinlẹ̀ nínú iṣẹ́ ọlọ́run bá sùpánà wa tààlà tí mo ń ṣe eléyìí nínú ẹ̀ka àgbàgbọ́ ni gbogbo ń bá wa kálẹ̀ àgbọ̀dọ̀ pé fẹ́ dà ọgbọ́dọ̀ wà pé ẹ̀dá kan náà wà ó tí ó náà lè yẹ̀dá báwa bọ́lọ́ bá dá tiẹ̀ tán òun náà lè yí padà pé ọlọ́kọ́sà ó là wá lọ́wọ́ àwọn akúnidá ìpínlẹ̀ àkọ́kọ́ ń da fún àwọn kan náà tó wá lágbára láti tún dá ọgbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ kọ́nà ti kọ kádàrá lágbájáre ìbáwọn kan náà dé àwọn náà tún wá yí padà tó bá ní gbogbo orúgbàgbọ́ báyìí ó ti gbàgbọ́ bó tọ́ ní sọ́nà ọba sùpánà wa tààlà ó ti bàjẹ́ nítorí ìsinmi torí pé iṣẹ́ ọba wa ò ti ń gbé fáwọn ẹ̀dá ni gbogbo àwọn kẹta kálẹ̀ iṣẹ́ bá gbé ń yí ọlọ́run ní pẹ́rẹ́lítìkì ọlọ́run ní máàlítìkì ọlọ́run bá ló làṣẹ kò fi fọwọ́ ẹni kankan òun ní rọ́dò gbogbo ẹ̀ pátá ọgbọ́dọ̀ wà pé iṣẹ́ ọlọ́run bá sàánà wà sàánà òun ni ọlọ́run ọlọ́run káàlì kókó lè ṣe yìí ọlọ́run bá ló dá gbogbo nǹkan ìkọ̀ntúrò gbogbo nǹkan yìí náà ọwọ́ rẹ̀ ló wà òun ló ń kọ̀ntúrò sọ́mọ̀ òun ló ń kọ̀ntúrò yẹ kò ní lára kò kọjú lọ ọlọ́run wà sí àkùrìsí yìí ò sàmà àga ọláhùn ó bẹ̀ sí sọ́mà àti ilẹ̀ lọ wàlá yákùnúhù ìbùdóhùmọ̀ bí sọ́mà àti ilẹ̀ wá pẹ̀ tó bó ti pọ̀ tó tẹ́dà kan òrókùn rẹ̀ ọlọ́run ní láti kọ̀ǹtúrò rẹ̀ láti máa ṣàkóso rẹ̀ kò ní ń lára wọ́n lè kábàárà tó tó gbogbo èkó kábàárà tó gbogbo nàìjíríà bọ́mọ̀ wa bọ́mọ̀ wa tààdá tí ń kọ̀ǹtró sọ́mọ̀ òun náà ní ń kọ̀ǹtró lẹ̀ nkẹ́ńtò wà á lè tẹ̀lẹ̀ àti kọ́mọ̀ ọba mọ̀ ọlọ́ni wà mọ̀ yẹ tutù ní wàrà kọ̀tù ńlá yà lámù ha ọlọ́ni wẹ̀ ní òní jábọ́ lórí ibi kó mọ̀ mọ̀ sí wàlà ábà tẹ̀ sí olùmọ̀ sí àrùn ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìjọba nínú lẹ̀ ní nǹkan alúpin ní iṣu lẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹ̀kọ́ ọ̀lẹ̀ tó ọlọ́run ọmọ ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ sí wọn. Wala àbàtì tí zolomasi àti wala rọ́kìbìn wàlà yàtìbìn ìlà sí kìtàbí mùbí kò sí sí ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ ní àbínú omi àyàtúkọ́ wà lápọ̀lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ìgbàgbọ́ ìlà gbọ́dọ̀ ní sọ́nà ọba pé ọlọ́run ní í ṣe gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí wa ó sì ní dárí gbogbo ayé kò sì gbé bẹ́ẹ̀ kankan ìyẹn lọ ní bẹ́ẹ̀ sì ń kẹ́kọ̀ọ́ ní ọdún bá àwọn ẹ̀kẹ́kẹ́ tó ju ọ́n lé o tí ìkẹ́jú yẹn ti ọ̀dọ̀ náà bá ní ìyẹn ló pàbẹ́ bá wa mùsùlùmí bàbá bẹ̀rẹ̀ ká ṣe bísí ńlá pẹ̀lú orúkọ ọlọ́run bẹ́ẹ̀ fún olú ní kápá láti jẹ́ àrí ìfẹ̀yẹ̀ṣe àìríṣẹ́ náà wọ rẹ̀ ló wà gbogbo eléyìí ló gbọdọ̀ nílẹ̀ sọ́tàn mùsùlùmí gẹ́gẹ́ bí olùgbàgbọ́ ọlọ́run gbogbo tẹ́ ìjọsìn tiwa náà agbọ́dọ̀ ṣe kọ́nà ọba lẹ́yìn bàtà àmọ̀ kọ́nà ló dá wa òní ṣe jíjẹ mú fún wa òní rè wa òní gbọ́ wa gbogbo tó wá jẹ́ dáwa náà máa fi súnmọ́ àgbọ̀dọ̀ fi súnmọ́ kè torí kókè kọ́ ló dá wa àgbọ̀dọ̀ dojú ìjọsìn wa ojú odò torí kódò kọ́ ló dá wa àgbọ̀dọ̀ fi bọ̀ fún torí kókò kọ́ ló dá wa torí kókò ìgẹ̀ náà ẹ̀dá ọlọ́run òun náà ọlọ́run nìkan làwọn náà gbọ́dọ̀ wá máa ele là ń pè ní tàwíìdìlì olùhìyà tàwíìdìlì ìbáàdà káàtó ọlọ́run láto lórí ìjọsìn wa kámọ́jọsìn fún kankan míì mọ́ ọlọ́run ìyá kaná àbúdò wa ìyá kaná sàáyìn ìrẹ̀ ọlọ́run nìkan là á máa jọ́sìn fún bákan náà ìrẹ̀ nìkan là á máa wá lórí rẹ̀ lọ́wọ́ ọlọ́run nìkan là á máa jọ́sìn fún àgbọ̀dọ̀ lólùjọ́sìn fún míì mọ́ nídẹ̀yìn ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́mìí tó ń jọ́sìn fún nǹkan míì tó yàtọ̀ ṣùgbọ́n wọ́n lè pè lórúkọ mi wọ́n lè ní àwọn fíńsẹ́lìtì ni wọ́n lè láàjò ni wọ́n lè ní àfẹ̀mbáyé kan làwọn ń ṣe tọ́lá tí wọ́n tí wọ́n ń ṣe yìí ẹ̀tọ́ ọlọ́run ni wọ́n ń gbé fẹ́dá ni bí wọ́n bá gbẹ́tọ̀ ọlọ́run fẹ́dá ni là ń pè lẹ́bọ ọlọ́run nìkan làá máa ń dọ́sìn fún nínú iṣẹ́ báwa ló ṣe fọ́lọ́ ni ọlọ́run nìkan máa ń pè á pé nǹkan míì àìpé òkú ọ̀run wa kó mọ́sùn lọ́run àmọ́ ń ṣàdúrà púpọ̀ ọ̀run ni kì ṣe pẹ́ ni ó là wá ọlọ́ọ̀bá fana wa tààlà ó ní àmúwáàtún gẹ́rù àhìyà àwọn tẹ́ ń pè àwọn tẹ́ ti kú ni kò ẹ́ sábẹ̀mí wà máa yẹ ṣòro na ẹ̀yà rẹ̀ ìbò àtún níbi tẹ́ ẹ̀bùn wọn mọ̀gà àwọn tó mọ ìjọba àwọn òdìdè fún bẹ́ẹ̀ ẹni tó mọ ní ìṣẹ̀lẹ̀ tó mọ bóòlù ẹ̀sìn ní máa pè é ọlọ́ọ̀bá pupa náà ló ló dá wọn náà ló pa wọn náà òun náà la gbọ́dọ̀ máa pè àgbọ́dọ̀ púpọ̀ àgbọ́dọ̀ parẹ́lẹ̀ lẹ́yìn àgbọ́dọ̀ pè nǹkan ní ìkóyà sọ́lọ́ àgbọ̀dọ̀ pàlùjẹ̀nu àgbọ̀dọ̀ pé ní bàbá alágbájá kẹrẹ ní eré ní kó máa kó làwọn a máa pè láàpọ̀ náà ọba alẹ̀ kó gbẹ́ni tó bá ṣe lé ibi ń ṣe là ń tẹ̀lé bọ nínú ẹ̀sìn ọlọ́ba sọ́nà wa sàlá ó ní wàlá àtẹ́rì ìrìndúnì ńlá mọ́lá yàn fáwọ́kà ṣé yàn wà láyà lòrò ọlọ́ni máa ń pè nǹkan míì tó yàtọ̀ sọ́nà ní tí ò lè kónira bẹ́ẹ̀ tí ò lè ṣe láǹfààní gbogbo tẹ́ńpẹ̀ kò lè fún irọ́ ọmọdé bá wọn mọ́ gbogbo tẹ́ńpẹ̀ kò lè fún irọ́ ọmọdé bá wọn wọ́ bákan náà kò lè fi ìnira kankan ní torípéṣù ní máa ń dẹ́rù báyìí tá àtọ́ ọba ti pàmò báyìí ó tọ́ tètùtù báyìí nǹkan ìnira báyìí ni ó máa kẹ́ ọlọ́láwọn nǹkan tẹ́ ń pè yí ó lè fi ìnira kàn yín kò lè káǹfà ní báyìí. ọlọ́run téèyàn bá pè wọ́n ìyẹn dẹni níwájú ọlọ́run ọlọ́run nìkan á máa pè á náà fọ́lọ́run lẹ́yọ̀ kan pé òun ló dá wa òun náà sì bákan náà àìpa nǹkan fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́wọ́n bá ọlọ́wọ́n bá tìwánà wà tààlà nìkan náà là á pa nǹkan fún ọ̀pọ̀ rẹ̀ láfipá àni àtipa ọlọ́wọ́n bá wọn tògbélé ètùtù lábẹ́ ṣe eléyìí ò lọ ọlọ́ni pàtọ́ọ̀lì lè rọ́ọ̀bì kí irun fọlọ́ irun láfẹ́ sí i fọlọ́ kó tẹ́ rọrùn fún wa ọlọ́ni ká ti fọlọ́ wọ́n ní ọlọ́run lẹ gbọ́dọ̀ pàtó ẹ máa kírun fọlọ́ ń tán péye kó ìjọba yà fẹ́ pa nǹkan ẹ lẹ fẹ́ sàfẹ́jẹ kan ẹ lọ pa kóró kan ẹ lọ pa kó kiri kan abẹ́tẹ̀ ti tu ọjà ni abẹ́tẹ̀ ti lú ni ẹnìkan ló rẹ̀ ni ẹ fira lára ẹ wá kórúkọ àlùkì jànú kan ni abẹ́tẹ̀ sàfẹ́jẹ òhò lẹ́ jẹ́ ìbáfẹ́ lẹ́ jẹ́ ìtẹ́ òwòrọ̀ kan lẹ́ mbẹ́ ẹ ti tu bẹ́ẹ̀ eléyìí ò lọ́nu ẹ̀sìn torí pé ogun tá a bá pa náà ọlọ́run tá à ń jọ́sìn fún tá à ń forí kalẹ̀ fún torí tẹ̀ náà ni agbọ́dọ̀ fipá àápàjẹ́ ni, àápá ní àápìpẹ̀jọ́ kankan náà ní àgbọ̀dọ̀ alápàǹkan náà ní wájú ẹmu fún ní iná ńlá ti tẹ̀sí fún ní dúdú náà ní àwà ìtọ́lọ̀ ní àpàjẹ́ kábíyì ìṣèjọ́ tó kápẹ́rẹ́ léyà kápẹ́rẹ́ fọmọ à ń ṣe láti lábẹ́ pẹ́rẹ́ níjọ́ lọ́nà sọ fún wa pé àwọ̀ báyìí ni ká máa wá ẹ àwọ̀ dúdú ló gbọ́dọ̀ jẹ́ àwọ̀ gbogbo báwọn èèyàn ṣe báyìí kìí ṣe torí sọ́lọ́ agbọ́dọ̀ kíyèsí gbogbo nǹkan yìí gẹ́gẹ́ bí mùsùlùmí tó gbọ́ náà bá gbọ́ bákan ọlọ́run bá kàn án wàtàálá náà là máa ń bẹ̀rù ọlọ́run wà láàpàkà fún ni èmi ọlọ́run ẹ páyàwó ẹ páyà nǹkan torí olùkọ́lọ́ọ̀ ní kábẹ́rù òun lẹ́ẹ̀kan kábẹ́rù ayé lẹ́ẹ̀mẹ́wá lẹ́ẹ̀mẹ́gbá ọlọ́ba sùhánà wà sàá látọ̀tọ̀lẹ̀ ìtọ́lọ́ sọ fún anìkọ́ aláàfàkà fúhùn pàkà fún ni ọlọ́run ní mi ọlọ́run ní fẹ́ ọba tẹ́lẹ̀ yìí ni ó mú jẹrẹ tó ọba tẹ́lẹ̀ yìí oníjẹ́ ọ̀rẹ́ tuntun ayé ẹ tó ọba fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ìgbésí ayé rẹ̀ ó dàrú ọlọ́run ní lọ́ni ẹ máa ń páyà arúgbó báyìí àwọn aláwọ̀ àwọn eléégún náà ń ṣe ọ̀rọ̀ yóò ní rọ́bọ́ wọ́n mùsùlùmí wà gbọ́dọ̀ sọ pé tí ayé rẹ̀ ti di eléégún kọ́ náà wálé tuntun tó ọmọ ẹ̀ṣẹ̀ lọ́dọọdún kọ́ ní tó ọmọ bọ́ nítorí kọjá lè bá yá ni nítorí ká lè bá àdúgbò àgbà tó kẹ́yìn ọlọ́run nìkan ò lè má rí bùkì rẹ tọ́lọ̀ bá fẹ́ sọ bákan náà tọ́lọ̀ ò bá fi ṣe tó láti fọ gbogbo ò bá ṣòjẹ kújẹ kó pàpà kúpa kó ṣe mọ́ dárí kan ọlọ́run bá fún aná wàtà alájẹ pé yàtọ̀ kò ní dọ́dọ̀ rẹ ọlọ́run nìkan là á dìrọ̀ mọ́ ọlọ́run là á fi búra àlọ́bà ọmọ fàlìyà òdìfòbìlà ọlọ́run là á fi búra lára àgbàgbọ́ta gbọ́dọ̀ ìṣẹ́ ọlọ́run náà ni torí pò fún ẹ̀ka àjọsìn ní ká búra àyíkò ògún búra mo fògún ògún gbọ́ ògún ògbọ́dọ̀ gbọ́ fi búra ọ̀gbọ́dọ̀ falálẹ̀ àdúgbò wa bọ́ bàtà àdúgbò ọmọ jẹjẹ pẹ̀sọ́rà bó ti rí rè ajé ń gbọ́ mùsùlùmí ẹ̀ pàdé fúra torí pàdé iná ẹjẹ pé apẹ́ ẹ̀kẹ́ nínú bàbá èèyàn ń ni ọlọ́nìkan là á fi búra kódà àwọn ànábì ọlọ́mọdé tó àìsí wọn búra kó a lọ fànábì àwọn ọmọ búra kó fànábì yíṣá búra kó fànábì Ibrahim búra àìsí wọn búra torí ẹ̀dá làwọn náà ọlọ́run nìkan náà là á máa fi búra àtàwọn ẹ̀ka ẹ̀ka náà àwọn ẹ̀ka àgbàgbọ́ mi ọlọ́run bá náà là ń wá lónìí sọ ọlọ́run ní kúlà àwọn gbọdọ̀ rọ́bì náà bàbá wa tọ́ àwọn àlọ́dọ̀ ọlọ́run bá ní sọ́ni àìsí nǹkan tó rí sàkálà tí ń wàtọ̀ àìsí nǹkan tó wájú sàkálà tí ń wàtọ̀ àìsí nǹkan kọ́ kálà tí ń wàtọ̀ eléyìí tó lànà mùsùlùmí gbogbo eléyà gbọ́dọ̀ àpònú àdìsọ́kàn wa tàbá fẹ́ kí ìmọ̀ọ́nì wa kó dúró dédé fáwọn o tí mo ti sí yìí mo fi ṣègbàdì yìí èyí mo fi kọ́lé yìí mo fi kọ́ mọ́tò yìí òun náà ni ó máa ń sọ́nu kò ń jẹ́ mọ́tò mi kò ń jẹ́ sọ́ọ̀bù mi jó gbogbo eléyìí ò lọ Islam ọlọ́ọ̀ba nìkan làánà wá sọ ọba torí pé aburú tí ó tẹ̀lẹ̀ sí ẹ̀rọ ọ̀bá náà ló mọ̀ òun ló mọ ibi títí mọ̀ òun ló mọ ibi tí ó dá padà ìtọ́ ọkọ̀ kọ́lé ò lè tẹ́lẹ̀ ìtọ́ fi túbà láàdí ìtọ́ pínì ìtọ́ òru tó fi tò ká tọ́wọ́ pò yóò máa fẹ́ gbogbo ilé ò lè tẹ́lẹ̀ tọ́lọ̀ ń bala burúkú ó tẹ̀lẹ̀ ọlọ́ọ̀bá pátá wá sálá náà là máa wá nìtọ́ àti bá sàánà wa sàálà àìgbẹ́yìn ọlọ́ọ̀ ní ẹ̀tọ́ tiẹ̀ kátó wá ní ẹ̀tọ́ ọlọ́ọ̀ yẹn náà náà làá tó gbé fẹ́ lómi ìyóò là ń tẹ̀lẹ́ bọ́ ẹ̀rí ọgbọ̀rọ̀ bẹ́lọ̀ tán kọ̀bọ̀ àmọ́ pè nǹkan yìí ọgbọ̀rọ̀ dúnra fọ́nà tán kọ̀tún dùn fún nǹkan mi ọgbọ̀rọ̀ foríbalẹ̀ fọ́nà tán kọ̀tún foríbalẹ̀ fún nǹkan mi gbogbo ẹ̀tọ́ bá tẹ́lẹ̀ ẹlẹ́bọ ni kódà tó jẹ́ pé lóun mẹ́tọ́lá sí ní ti ṣe ọgbọ̀rọ̀ kó kọ́ gbogbo eléyìí ní ti fọwọ́ sí ni agbọ́dọ̀ sọ náà ọba láṣọ agbọ́dọ̀ jìnà sí gbogbo ẹ̀rọ ọlọ́mọ sọ́nà ise ọlọ́run òjíṣẹ́ kan wá sàlàyé ọ̀rọ̀ yìí fún wa pé ẹgbàá mi lólùjọ́sìn fún ẹ̀mọ́ ìjọ́sìn fún ọlọ́run wà òjíṣẹ́ kí la fi náà wọn àníkúdò lọ́ọ̀hà ẹ máa sọ fáwọn èèyàn pé ọlọ́run nìkan ni ẹ máa jọ́sìn fún o wọ́n ti gbé nínú tọ̀gùt ẹ̀jìnà sí tọ̀gùt o ìtumọ̀ ẹgbẹ́ ẹ̀jìnà sí àwo ṣíṣe o ẹ̀jìnà tọ́jú eégún o ẹ̀jìnà tọ́jú àwọn akọrin yóò ẹ̀jìnà sí ìmọ̀ pàǹkan ní fún tó yá fún nǹkan mí tó yàtọ̀ sọ́nà o ẹ má forí kalẹ̀ fún nǹkan mí tó yàtọ̀ sọ́nà wà nínú tọ̀gùt ẹ̀jìnà sí gbogbo oníhùn sáà gbogbo táwọn èèyàn tí wọ́n bá jọ́ sí fún inú ẹ̀ka apá nígbàgbọ́ tọ́lọ́ wọn balẹ̀ ìgbẹ́ tọ́lọ́ nígbàgbọ́ tọ́lọ́ ṣé pé gbogbo ta kálẹ̀ yìí tó ń bá wọn ṣe wọ́n jọ ń sọdún eégún ni bí àwọn oníkọrin yóò bá lé wọ́n jọ ń ṣe náà ní àti gbogbo tó bá ti báyàn láyé náà ní ọdún eléyìí ọlọ́run sọ bẹ́ẹ̀ bákan náà tí wọ́n bá ń ṣe nǹkan míì tó yàtọ̀ sí tọ́lọ́wọ́n bá òun náà bá wọn kópa ń bẹ̀ ọlọ́run ká jìnnà sí kó ẹ̀yìn ẹ̀dúnṣe ọlọ́run bá agbọ́dọ̀ gbọ́ ọlọ́run bá gbọ́ lórí ìjọsìn fún wa gbogbo ẹ̀ka àjọsìn wa òun tó dá wa náà ni agbọ́dọ̀ mọ ẹgbẹ́ fún bàbá tó ṣe fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ ọlọ́run bá sọ̀rọ̀ náà wá sáárá kò ní gbà èrò bá ń tí ilé bá kírun fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ tó ra àtúgbọ́ fún nǹkan náà lọ ń forí síwájú àwọn ṣé ń wọn ẹlẹ́ni tó bá ti ṣe fún ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́ náà ní gbà alẹ́ wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ọlọ́run ọba sọ pé ní ìmọ̀ àpèlà àpèlà ẹnìkan tó bá ṣiṣẹ́ kan ìrún lọ kí ni àwẹ̀ lọ gbà ní ájì lọ tẹ́ ní pàrọ̀ àti lọ tẹ́ ní àṣìlá kàmọ́ ẹ̀yà sí gáìrì ó ṣe ń torí tẹ̀lé ó tún ṣe ń torí ẹ̀dá kan ó ṣe ń torí ẹ̀dá ní ìtorí àkọ́kọ́ lọ ọlọ́ni pàrọ̀ tù hú àṣìríkà òun dáadáa ẹni tó torí ẹ̀sẹ̀ òun ní lọ́wọ́ ẹ̀

mímọ̀ ọlọ́run yẹn gbogbo nǹkan ìkápá rẹ̀ ló wà wàhúwà àlà tó ṣe ṣe ìkọ̀dé ọba tó lágbára lórí gbogbo nǹkan pátápátá gbogbo ọlọ́wọ́ fẹ́ ṣe ọlọ́run lágbọ́dọ̀ fi júbà ọ̀gá àwọn kan tán ni alálẹ̀lẹ̀ yẹn tó ojú mi ṣe ọlọ́run yóò di ojú wa ṣe ọlọ́run fún wa tààlà tó dá náà la gbọ́dọ̀ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ a gbọ́dọ̀ gbẹ́tọ̀ ọlọ́run kàlọ́gbè fún ẹ̀dá kan tí ọlọ́run bá fún wa tààlà tó ṣàmẹ́nu kọ̀ọ̀kan wa. الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ́ tí ọlọ́run nínú ọ̀nà tá a kò fi nígbàgbọ́ sọ́lọ́wọ́ bá tí ó jẹ́ ẹ̀kẹ́lẹ́kẹta òun ẹni tí alọ̀pọ̀lọ́ asùmánà wa tààlà ó ní àwọn asùmá ó láwọn orúkọ wàsùfáàt bákan náà ló ní àwọn àròyìn gẹ́gbọ́n náà ti sọ fún wa ní alukùrán tó wà lè láàrín asùmá olùhùsùnà pàdé òkú bí ha ọlọ́run láwọn orúkọ tó dáa jù ọlọ́run ní àwọn orúkọ tó dáa jù àwọn ìròyìn tó rẹwà òun lòún ní fàdùrúhù biha ẹ̀fẹ̀fẹ̀ wọn ọlọ́run tá à ń jọ́ sì fún nínú ìgbàgbọ́ tá à ní ti fi agbọ́dọ̀ kó láwọn orúkọ ó sì láwọn ìròyìn tó pé tí ò bá mọ ni pé káyí mùsùlùmí tó lóun jọ́ sì fún ọlọ́run gbọ́ ọlọ́run bá gbọ́ pé ọlọ́run ọba ó sọ àwọn orúkọ rẹ̀ ó sọ àwọn ìròyìn rẹ̀ fún wa àwọn orúkọ yìí àwọn ló dáa jù àwọn ìròyìn àwọn ló pé jù jẹ́bọ́n náà sánà wa tààlà bó ti sọ ó sọ fún àná alukur'an ó ní kúlì di wù mọ́ ha àwídì wù rahman ọlọ́ni ẹ̀fẹ̀ allah àti ẹ̀fẹ̀ arahman àyàmà tẹ́lẹ̀ ru èyíkéyìí tẹ́ bá pẹ̀lú àwọn orúkọ yìí bọ́lá wọn àtúmọ̀ olùsùsùnà àwọn orúkọ tó dáa jù òun lòun ni nítorí káwá mọ̀ ní pé orúkọ ọlọ́run òun náà ló sọ òun ló sọ́ra rẹ̀ àìsàn ń sin ọ̀pọ̀lọpọ̀ wa àdúgbò lórúkọ tó máa ń sọ́ra wa a bá dàgbà pé báyìí ṣùgbọ́n orúkọ ọlọ́run ló sọ́ra rẹ̀ ti ti rí náà nínú gbogbo a bá ti rí nínú alukur'an ọ̀rọ̀ lè pẹ̀lú orúkọ ọlọ́run bá ti pẹ́ra rẹ̀

gbogbo tí ọba bá fi ròyìn ara rẹ̀ àìsí ròyìn rẹ̀ àwọn orúkọ yọ́rọ̀ wọn rẹ̀ sí àwọn orúkọ tó dáa jù òun ní àwọn ìròyìn tó dáa jù òun gbogbo tó lọ́n bá sọ́ra rẹ̀ náà ni fi ròyìn ara rẹ̀ ní àtẹ̀síkù lòun ọba aláàánú mọ̀tẹ́gbọ́n rẹ̀ ní àtẹ̀síkù àánú ti lọ́dọ̀ rẹ̀ náà ni sánà ọlọ́ni alìgbàfúr ọba aláforí yìí lòun mọ̀kọ́dọ̀ rẹ̀ làforí yìí wà ṣùgbẹ́ dáa lè sọ ẹ̀dá lórúkọ tẹ́lẹ̀ ní kó báyìí ṣùgbẹ́ kí fún orúkọ kí ròyìn orúkọ kó mọ́ wà lára rẹ̀ bá pe lágbájá ní àgbájá ọkọ̀ báyìí ni ṣùgbẹ́ kí ròyìn ò ní sí lára gbogbo ńtọ́lọ́ ń sọra rẹ̀ pátá náà làwọn orúkọ rẹ̀ wà ń bẹ̀ lára àwọn ìròyìn rẹ̀ ló pé síbẹ̀ alẹ́bọ̀ àkùsọ̀rọ̀ sọ́lá wọn sọ fún ọlọ́rọ̀ rẹ̀ pé ní wàlẹ̀ láì àtú wà tètè rúnà isman alẹ́bí ní àwọn orúkọ 99 kan wà ní orúkọ ọlọ́run mọ́n àfúbọ̀ ha ẹni tó bá sọ tó ti dúró dáadáa dákàlà ìjànà anábì ni yóò wà àlùjẹ́nà wà ó wà àlùwítìrù nínú orúkọ náà ní àlùwítìrù yóò hìpò àlùwítìrù ó sì fẹ́ràn nǹkan àtó ẹgbẹ́ àlùwítìrù ọba àtó yóò hìpò àlùwítìrù tó sì fẹ́ràn nǹkan tó bá jẹ́ àtó nínú orúkọ náà sáré jẹ́ kó yé wa nínú ọ̀rọ̀ yìí ní àlùwítìrù ọba àtó àwọn orúkọ ọlọ́run wá pọ̀ tó yẹ fún àmọ́ iye ẹ̀fẹ́ àwọn ṣùgbọ́n tó kàn wá gẹ́gẹ́ bí mùsùlùmí ní ta bá ti lórúkọ ọlọ́run agbọ́dọ̀ fi ròyìn rẹ̀ agbọ́dọ̀ fi agbọ́dọ̀ fi pé ọlọ́run bá ní alẹ́fáyì alẹ́kọ̀yùm ọba tẹ̀mí ọba tó wà fún kábà lọ́dọ̀ ẹni kankan asọ́mọ̀tì ọba tó yẹ pé ní òun náà ní gbogbo ẹ̀ dáhùn ronúkẹ̀ gbogbo ròyìn la gbọ́dọ̀ fi nílẹ̀ fọ́nà ọba ọba àlekẹ́ ọlá bákan náà ròyìn ara rẹ̀ pé ní òun wà ń sẹ́mọ̀ ọlọ́run àràmọ́ni alẹ́ àrùsí sáwà ọlọ́wọ́ ọba olùgbọ́sì wa sánmà ló wà àánà gbọ́dọ̀ wà pé sánmà lọ́lọ́wọ́ bá wà ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́yìn tó bá níbo lọ́lọ́wọ́ bá rẹwà ó ní ọlọ́wọ́ wa bí gbogbo ló ń wà sánmà sánmà lọ́lọ́wọ́ bá lórí eléyìí gbàtọ́lọ́ sọ̀rọ̀ àwọn mọ̀láìkà ọ̀rọ̀ ìyàtọ̀ àfúnà rọ́bà omi ìfọ́sìsì àwọn mọ̀láìkà fẹ́ wà lókè wọn àtúmọ̀ fáyọ̀ ọlọ́ọ̀bá wọn tó wà ní òkè wọn. ilé ìyẹ́sẹ̀ àdùn kẹ́lìmọ̀ sọ́yè ọlọ́ọ̀ni fẹ́ bá ṣe dáadáa níṣẹ́ rẹ ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ ní ọlọ́run bá sọ́nà wọn bàálá olóhùn lọ́wọ́ gẹ́gẹ́ sọ́nà alukur'an nígbà tó lọ ń bá èsù wípé máa mọ̀ ní àkà kí ló pọ̀ fún ẹ à ń fẹ́ sí ìdàdé mọ̀ ọ̀pá láti òde yàdá yìí kọ́ kórí kanlẹ̀ fún tí mo fọwọ́ mi dá ọlọ́run bá jẹ́ pé ya fún un lọ́wọ́ òun níwájú ọlọ́run wàyẹ̀ mú kọ̀ wájú rọ́bì kàdúndà láàánú wa ní ìkàrọ̀ ọlọ́run nígbà tí gbogbo nǹkan bá tán ojú ọlọ́run wa pàánà ọ̀sàálá náà ni ó tẹ́kù ọlọ́run jẹ́ ya kó ní ẹsẹ̀ òun ní òun lójúkún ìyáwó yóò fún àǹfà ẹ̀bá kẹ́lẹ́ ó tó bá dojú ọ̀gbìn ìdí yá mọ̀ nígbà tó bá ju ọmọ sínú náà ṣe wá ẹlòmíràn iná iná ní gbogbo kọ́lọ̀ mọ́ ṣe wá lọ́mọ iná ẹ̀wọ̀n ayé ni máa ń kó káyà ṣiṣẹ́ rẹ̀ ọmọ ìgbà àtọ́fá lẹ́yìn bá jọmọ iná kò sí fífẹ́ kò sí tí gbogbo ayé kọ́ fún wọn sílẹ̀ kò ní fún. alẹ́bàá ọ̀dọ̀ sọ́lá ó ní iná wà á fọ́fọ́ lọ́n pé ní òfẹ́ ti ọlọ́wà ní oṣù bá ọlọ́wà gbé ẹsẹ̀ rẹ̀ afẹ́lẹ́sẹ̀ rẹ̀ tí gbogbo àyè nínú náà gbogbo ó dìde pa. alẹ́ pé eléyìí ọlọ́wà ọba tó lẹ́sẹ̀ ni bákan náà ó ní ìka dẹ́bàlẹ́wà rẹ̀ sọ́lámọ́dé ròyìn ẹ̀ fún wa ó ní kùlùbùl ìbáàd ẹ̀mí àwọn ọmọ ènìyàn bẹ́ẹ̀ni ìṣubú ayé nínú ọ̀sọ́ọ̀mì ìrahman ó wà láàrin ìka méjì nínú ìka ọlọ́run yòhárìkù ha kẹ́ìfàyàtà ọlọ́run bá máa yí ẹ̀mí padà báyìí ó bá ti fẹ́ tàbí fi máa ń ṣàdúrà pé yá mọ̀kọ́ lè balùkùlù ọba tí máa ń yí ẹ̀mí dákun jẹ́jẹ́ mi ìmìrìnlẹ̀ lórí ẹ̀sìn ẹ̀ àwọn ìròyìn pọ̀ tí a lè fi ròyìn ọlọ́run bá rẹ̀ níta bá rí ròyìn láti ròyìn ọlọ́run àìsí tí ọlọ́run bá fi ròyìn ara rẹ̀ àìsí ròyìn ẹ̀ ọlọ́run ọba ọba dára ọlọ́run bá o tó sì dára tó bá jí tó a jẹ́ pé ó ti kọ́kọ́ tunu

ọlọ́ni làmúyẹ́rì ní wọ́n làmú yóò là kò bí mẹ́rin nìkan ò sí bí gbogbo ẹnikẹ́ni tí ń pẹ́lá rẹ̀ lọ́mọ ọlọ́run èèyàn ó ń dá ẹ̀sẹ̀ sí rẹ̀ lọ́rùn níwájú ọlọ́run bá ní ọ̀gbọ́dọ̀ pé rẹ̀ lọ́mọ ọlọ́run tọ́lọ́ ń pe gbogbo alẹ́ ní ẹrú ọlọ́run gbogbo ròyìn la gbọ́dọ̀ mọ̀ wọ́n ti fi ròyìn ọlọ́run ọba ọba tó dá wa ṣùgbọ́n káwá mú rìn wá látọ̀dọ̀ tiwa ká ní ọba alágbádá aná aláwọ̀ tẹ́lẹ̀ òrùn ọba iná àwọn nǹkan tí ò fún eléyìí èyí ń fi àbùkù kọ́ èyí ti lẹ́kọ̀ọ́ àbùkù fọlọ́run ara ẹ̀ ní sàbùkù kan torí ẹ̀kọ́ tó yanu padà láti ìròyìn ọlọ́run rẹ̀ tó ń fún mọ̀ ẹ̀ kí ló fi ara rẹ̀ kí ló lóun ní kí ló lóun ò ní ẹ̀rí àwọn ìròyìn ní fi ara ṣùgbọ́n lọ́dọ̀ ti wà ṣùgbọ́n lọ́dọ̀ òun fi mi wé tí ó dání ṣùgbọ́n ọlọ́run ọba ọba amúsúmúsú ni ọba amúsé tó ta yóò mú mi fi ròyìn ara rẹ̀ ni ẹ̀wà ìta bá mọ̀ ròyìn fa mọ àwọn orúkọ rẹ̀ náà ń pa ní ẹgbẹ́ atúlẹ̀mọ́ fi bẹ́ lọ ọlọ́run bá sùpánù oníwàlẹ̀ láàyè òsùnà ọlọ́run bá orúkọ tó fáàlì ọlọ́ni wọ́n bá nẹ̀bí náà yìí ìlú náà sí àtúmá ìsì jìnà fáwọn tán tako orúkọ ọlọ́run tán tako orí ọlọ́run fa ìdìbò àwọn ọmọ káàmù yàmẹ́lú iṣẹ́ ibi tán ṣe ọlọ́run padà sanwó lẹ́sàn-án rẹ̀ bákan ní tọ́lọ́run bá pera rẹ̀ láàpè nítorí bá pera rẹ̀ àìpè abẹ́lẹ́ bá fún àwọn àtàlá kí o tún gbàgbọ́ ẹnì kọ̀ọ̀kan wa ṣe kó sàlẹ̀ fún gbàgbọ́ wa nítorí bá gbàgbọ́ ẹni jẹ́ kọ́lọ́n fún àwọn àtàlá kó mọ̀ jẹ́ sí agbègbè kọ́lọ́n kó wá yọ ní tiwa láyé àti lọ́jọ́ ọ̀gbẹ́dẹ àti àmọ̀ kọ́lọ́n kó ṣe wá lẹ́nu ìkẹláyé àti lọ́jọ́ ọ̀gbẹ́dẹ àti àmọ̀ الله أكبر الله أكبر